pẹ̀lẹ́ kú àìṣe o. Ah, rice lẹ fẹ́ sè. ṣójọ gàrí lójú yín ni. èmi gan tiẹ̀ fẹ́ dáná torí bí ń pa mi. Ah, ẹ ti lè dáná bá ẹ mo fẹ́ lo gáàsì méjèèjì yẹn ẹ ṣáà ní mo ti mú ra mo lè jáde. ṣé bí ojú kan lẹ ń lo ẹ jẹ́ kí n lo bọ́nà kejì náà. ṣé tí ń dùn yìí ni ah, ẹ ṣe ní mi lára báyìí a ní mo fẹ́ lo bọ́nà méjèèjì ẹ ti lè dáná sí i mò ń jáde ṣé wọ́n yín sí mi ni pé mi àti yóò níjà ti tẹ́lẹ̀. Ah, ta ló wá bu ìjẹ̀bà ẹ̀ kó tó sínú oúnjẹ mi ṣé ní manners ni ṣé ní pé mò dáná lọ́wọ́ ni kí ló dé gan-an ah, ẹ máa lọ ẹjọ́ ẹ ń disturb mi. Ah. ẹ má bínú ẹjọ́ tẹ́ bá ti ṣe tán ẹ jẹ́ kí n mọ̀. n ti gbọ́ yín ẹ jẹ́ kí ẹ mọ̀ ṣe ti gbọ́ ẹ ṣe àwọn ìtàn lòun fẹ́ dáná wọ́n á máa dà iná ọkọ̀ ìmọ̀ ni. jẹ́ báwo ni. báwo ni kí ni kí ló máa ń ṣèwọ́ tó kí keep to time náà what is your problem tá bá sọ pé à ń lọ síbi kan ní nine o'clock tó bá ti dé ní one àbí kò dé ní three kí ni kí ni wàhálà ẹ̀ gan kí ló ṣẹlẹ̀. dìgbòlugi tó wà nínú ilé wa ló jẹ́ kí n pẹ́ nà ọ̀rẹ́ mi má bínú. Ah. wèrè ń bá yín gbé ni àbẹ́yìn tẹ̀lé ń bá wèrè. ṣé ìyàwó ẹ̀gbọ́n mi yẹn gan ojú wèrè lọ ní lójú ẹ̀ <laughs> wo kọ́tà ń bá gbé nìyẹn o. kí ló tún ṣe this time around á mà dá fún ẹ o bá ṣe ń bi nìyẹn o àárọ̀ ìmú tiẹ̀ ti gbóúnjẹ kaná pé kí n máa jáde lọ ló bá wọnú kíchìn ló bá sọ pé òun náà fẹ́ dáná ló ṣàǹbá mi fàánú kíchìn òun fẹ́ ṣe òun fẹ́ ṣe gbọ́ òun fẹ́ ṣàwò mo tẹ̀lé pé ṣèbó rí pé mo fẹ́ jáde pé kó fún mi ní breathing space tèmi nínú ilé yẹn kò máa fún ni rárá ọ̀rẹ́ mi tájọ fọ agidi. kí ló máa ń ṣèyàwó ẹ̀gbọ́n yẹn. kò tiẹ̀ yé mi fún un. fẹ́ máa kọjá ìyá rẹ̀ kílé tó ń bẹ ṣorogún nulẹ̀. kò yé mi o. ṣé kò mọ̀ pé àbúrò ọkọ òun ló jẹ́ ni ṣé òun nìkan ló máa kọ́ jẹ́ ìyàwó ni kílé tó ń ṣe bí olórí burúkú àbáláyé bàjẹ́ ni kí ló gbé tó ń gbin kó tó rí bí àmú ẹ̀bà ṣé ló ṣì ni kó má jẹ́ kí n ṣe wèrè fóun o wò tó bá ti lóhùn òní wọn kó ìwọ náà máa gbà lábọ̀. tó bá ti ṣe bí olóòbùkù máa yẹ kó mọ̀ pé wèrè wà lẹ̀. <laughs> ọ̀rẹ́ mi mo ti ẹ̀ jẹ́rìí náà ó gba òṣì bíi ti tèmi báyìí a máa ṣe a máa ṣe anyhow a máa ṣe bíi pé òun nìkan ló máa kọ́kọ́ jẹ́ ìyàwó. <laughs> wo ọ̀rẹ́ mi gbàgbé ọ̀rọ̀ wèrè yẹn jàre jẹ́ ká máa lọ síbi tá a lọ tẹ́lẹ̀ ok ní wàhálà bí ẹ sáré lówó ìgbìmọ̀ kí wọ́n bàtà mi. mo tẹ̀ sí bínú tẹ́lẹ̀ nǹkan tó tẹ̀ tún sọ fún mi ó jẹ́ kínú máa bí kínú máa bí mi sí. calm down má bínú mọ́jà rẹ̀ jẹ́ ká jẹ́ ká lọ ṣe títí wa. ìyàwó mi eléyà àti wàá pọ̀ jù báyìí tí last month mi màá ti jẹ́ tán ò ṣe ebi àárọ̀ ebi ọ̀sán kò ní pa ẹ́. àmín mà. Ah, tí n bá rí ọba inú mi máa dùn ní. yes ma báyọ̀ nílẹ̀ náà ló ní pé ká máa supply yẹn almost every time nítorí one month supply tá a bá fún yín ẹ máa fi ń tọrọ ẹni pé sùn ká jẹ́ kó máa pọ̀ ju ètí ẹnu ẹ̀yin nìkan lè jẹ lọ so that a tó a tún ṣẹ́kù fáwọn tẹ́fẹ́ fún mi. ó ti wà nínú ìwà mi o. <laughs> mi ì lè réni tẹ́bi pa báyìí kí n ló jẹ sílé kí n má fún bẹ́ẹ̀ tí ń ṣe lè fún mi báyìí ọlọ́run bá mi máa kẹ́ ẹ. Ah, ìyàwó gidi ni ọ́ olómi ọmọ ẹ̀ á fẹ́ ṣe fún ìyá ẹ̀ á ní rárá kó má ṣe fún má ra ẹ̀dá ìyá yẹn lọ fẹ́ ra nǹkan fún á bá ìyá ọkọ ẹ̀ máa jowú bó ti tiẹ̀ ò sí bẹ̀ inú mi dùn pé ọmọ mi mójú lọ sọ́jà tó lọ mú nǹkan gidi wá bá mi lé lórúkọ Jésù à ilé mi á sàn sówó á sàn sọ́lá á sàn sálùbáríkà ẹ tinú adé ńkọ́ wọ́n ti lọ fún classes kódà ká ní wọ́n lọ school ní àbájọṣeré wa ni. ilé tó ṣe yẹn náà lójú kọ́lọ́dé ó ṣàṣeyọrí ó máa ròyìn ẹ náà pé à ó máa ṣe dáadáa sóun ó máa ròyìn ẹ ní gbogbo ìgbà ọlọ́run ṣe yín lọ́rọ̀ ara yín kalẹ̀ lórúkọ jésù kò ní í yà yín ilé mi á sàn sówó á sàn ẹ̀ sọ́lá ọkàn rẹ̀ á balẹ̀ ayé ò ní í ṣe ẹni dín nínú ilé mi o àjọṣọpọ̀ pọ̀ ní ayọ̀ ló máa mú wá lórúkọ jésù mo ṣe ìyàwó mi nígbà tí ilé ọba inú mi máa ń dùn. <laughs> ìyàwó gbẹ́rù rẹ kó máa lọ hmm. olófòófó ìyàwó gbẹ́rù rẹ kó máa lọ olórí burúkú ìyàwó gbẹ́rù rẹ kó máa lọ gbẹ́rù rẹ kó máa lọ o gbẹ́rù rẹ kó máa lọ. àǹtí hmm. tinú àwọn Yorùbá ní bí òwe bá jọ tèèyàn téèyàn bá lè fèsì èròjà ń bàyàn ni èròjà wa mìíràn mo kàn ṣe sùúrù gẹ́gẹ́ bí ìyàwó ni mo ń fún yín lọ́wọ́ yín torí pé ẹ jẹ́ àbúrò ọkọ mi ni ẹ má kọjá àyè yín. ta ló ń bá yín jà jọ nígbà tí mo ń play orin yìí tí mo ń kọ síta ṣé wọ́n dárúkọ Rómọkẹ́ nínú orin yìí ni ṣé wọ́n dá orúkọ ẹ nínú ẹ̀ àbára kan tẹ ara nìyẹn wo ó máa lọ́nu lè gbẹ̀yìn ni you will leave this house tó bá dẹ̀ ṣe ju rẹ̀ lọ ó rẹ pé torí pé ti tóbi <laughs> máa deal pẹ̀lú ẹ i will deal with you okay ìwọ báwo <laughs> ó náà máa sọ̀rọ̀ ìyàwó ẹ̀yẹ yóò dáradára. jẹ́ kí n sọ kí nìkan fún ẹ ṣoré lè tó ṣe ìmú fún ẹ tí irú ilé bá tún ṣọmọ lọ́wọ́ ẹ wàá regret nǹkan tó ṣe ń jẹun. Ah, ó fún mi ní kíni dúró kò gbé e sí ibo ló ń lọ dúró dúró kò gbé e sí ẹ ìyàwó fòónù léyìí a ní ọgbẹ́rẹ̀ kò máa lọ ṣíọ̀ <laughs> ó kà lára <laughs> ṣíọ̀ ojú àrítónú lè wàá rò pé ra ṣe ń lè yìí wàá lọ́gbẹ́ ní ìyàwó fòónù. káàbọ̀ sá. Okele. Yes sir. <laughs> Okele. Yes sir. Báwo ni? Dáadáa ni sá. Mo wà pa sá. Ẹ kúrò. Ẹ yes sir. Ẹ mo ní sẹ́ gbàgbé nǹkan tí mo ní kẹ́ bá mi rà bọ̀ tẹ́ bá ń bọ̀ sá. O tó wà ní o màá sọ bẹ́ẹ̀ lóòótọ́. Kí ló ní kí n bẹ̀rẹ̀ àbọ̀ yẹn náà? Ẹ kí ni sàmámà táwọn èèyàn máa ń jẹ ni? Kí ló pé yẹn náà? Ẹ ẹ sàmámà. <laughs> òkèlè má pa mí níbẹ̀ ra ṣàmàmà bọ̀. àwọn tó mọ̀ ọ́ pé gan wọn ò tí ì rí jẹ ṣàmàmà. bẹ́ẹ̀ni. Ah, bóyá nǹkan tèmi dẹ̀ ń rò yàtọ̀ sí èyí tí wọ́n rò èyí tó ń sọ yẹn báwo ló ṣe ń ṣe. eléyìí tí wọ́n máa ń fi kíní pépà wé tí kíní ipa fùfú tí wọ́n wé ipa fùfú àti kíní bíi ọ̀dọ̀gì tí. Ah, òkèlè tó bá jẹ́ wà bí. mo mọ̀ máa ń jẹ gan ni. ògì ń jẹ́. wọ́n máa ń fi para sí báyìí. wọ́n wọ ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ kan tiẹ̀ wà tí mo fẹ́ rí yín fún bẹ́ẹ̀. darling. yes darling how are you. so okay. okay. ma. Uh, you were about to say something. irọ́ mo ń kí wọn mo ń kí wọn káàbọ̀ láti ibi tán lọ ni. Eh. Eh. ó ní ṣe mo bóun ra ṣàmá máa bọ̀. <laughs> ṣàmá máa ọwọ́ òkè. ó dà kí mo gbọ́ tó ní pàpàrà fùfú àbí kìíní kan. ó dà ó dà ó a máa sọ létà right. all right a ní o máa fà ó lọ fà ó lọ fà it's not for secret má lọ fà ọlọ èmi gan tí bá ti kọ kólú ẹ tẹ yẹ fọsí ọkọ láti ọkọ kọkọ ipò fún náà. Okele ẹ pẹ̀lẹ́ o. ẹ fún mi kọ́kọ́rọ́ mọ́tò. àwọn mọ́mì ni wọ́n ní kí bá wọn fọ mọ́tò yìí pé àwọn fẹ́ gbé jáde bóyá kẹ́ lọ mú kì í ìkejì kẹ́ gbé yẹn jáde. àwọn ọmọ mi wo nìyẹn ṣèbí bọ́dà ti sọ pé ká má fọkàn mọ́tò yìí. ẹ fẹ́ mi kọ́kọ́rọ́ jáde mo fẹ́ jáde. Ah, ẹ ẹ mo ti ṣe tán òun làwọn wá tún dé sí wọn wá ní mọ́tò dé làwọn fẹ́ gbé jáde ni mo sọ fún wọn pé. ẹ̀yin ni ẹni kọ́kọ́rọ́ rẹ̀. tó ti bí ẹ̀rẹ̀ ìwọ kò fún kọ́kọ́rọ́ yẹn. Ah. sínú adé ṣó wọ wèrè ṣó wà ókè ṣá èmi wà ókè o bí àwọn lò sick mama kọjá ìyẹ́ kí ló ṣe é. mo ní kó fọ mọ́tò fún mi mo fẹ́ jáde wọ́n sọ fún ọ pé kó má fún mi kọ́kọ́rọ́ lọ́gbọ́kadà níta mo jáde. èmi kémi lọ mú ọ̀kadà nínú ilé ọkọ mi. ilé ọkọ ti tiẹ̀ ilé bọ́rọ̀ tèmi ni right tó ní lèmi náà ní nínú ilé so má gún mi gàràgàrà rárá jọ. mọ́tò ẹ̀gbọ́n ẹ̀ ni <laughs> eh, eh, eh. ó dà pé ọmọdé ìfẹ́ gbọ́tàn o. <laughs> ẹ wo ṣe mọ̀ pé èmi wọ́kàsì lèmi jẹ́. èmi ò bá ní ìgbà tó yẹ pé èmi méjèèjì jọ ń jáde ni ẹni tó lọ sọ́nà jíjìn kó gbé ẹni tó bá lọ sọ́nà kúkúrú ó lè jábọ́lẹ̀ lójú ọ̀nà kó mọ bá tiẹ̀ lọ. ṣé gbádùn ẹ fẹ́ mi kọ́kọ́rọ́ jàre mi jáde mo rò pé orí ò pé ṣọwọ́ òkè ṣá fún mi kọ́kọ́rọ́ mọ́tò jọ. ẹ wò ẹ mọ̀jọ́ díjà ẹ bó ṣe wà ẹ jẹ́ ká róòlù coins tá bá ti róòlù coins ẹni tí ó bá ti mú òun ni ó máa mú. tá bá ti róòlù coins. bá mi gbé kọ́kọ́rọ́ ah, gbé kọ́kọ́rọ́ mọ́tò àgbà lọ́wọ́ mi àtinúadé ọ̀rẹ́ ti yé mi tí bàtà bá ti ń ró lárojú ó ṣe tán tó fẹ́ yá ni. tó bá ti ra yín kẹ sẹ́tù ara yín mi jáde lọ ni. wọ́n bá ti bí ẹ̀dá o ṣí géètì yẹn fún wa mọ̀ pé èmi mo gbà tí lọ́dọ̀ kan ó yẹ ti wọ́n já kí ìgbà ni. yé yé yé yé yé yé ṣòtúnṣì tó ṣe. ẹ wo ẹ kàn bá àánú jẹ èmi ò lè tíkẹ́tì. tó bá wù yín ẹ bá àánú jẹ ẹ kàn bá bàbá bẹ̀rù wáyà kiri ẹ bá èmi ní tíkẹ́tì gbádùn ṣá. ẹ mi mi ò gbádùn. ṣó gbádùn. ẹ ẹ wo bó ṣe nà mí. ṣílẹ̀kùn yẹn fún mi. ilẹ̀kùn ẹ wo. ṣílẹ̀kùn yẹn fún mi. mo mo ti. òkèlè ṣílẹ̀kùn yẹn fún mi. ẹsẹ̀ mi sọ fún mi pé kẹ́mẹ́ lọ fa kẹ́tọ́ lọ. ẹ ṣó o ti padà bí mo bọ̀ abẹ́ alọ́ndé mo bọ̀ ga. Ah, ẹ ẹyin náà ẹ̀ ẹ̀dẹ̀ kálí ọkọ yín lọ àríkà gbẹ́kì ẹ wọn wọn ni wọn ní kọ́ mọ́gbẹ́ mọ́tò dání bóyá kan la mọ́tò yìí sí mi mọ́wọ́ mi mọ́ ṣe kò sí wàhálà ẹ tó bá ọlọ́ọ̀sẹ̀ ọ̀gá mẹ́ta ẹ̀yin ni. ẹ pẹ̀lẹ́ ẹ má bínú. délé báwo ni. máa kulẹ̀. ẹ kú jọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú báwo ni o wọ. àwa nù. Eh, kí ló ṣe kéètì ẹ. Eh, bí kéètì kò ṣe máa ń ṣe wèrè ńgbà mí nù. Oh. Ah, ẹ pẹ̀lú ẹ kú jọ ah, ojú iskasi lọ́dọ̀ wa ń gan ni o. bá a dùn gbogbo ẹ. a dùn that's all right. a kò sí wá sọ̀gá lé o. Eh. Ah, but. ariwo ni mo ń gbọ́ wọn lẹ́yìn. ariwo oh, ṣé lọ́dọ̀ tiwa ń bí. Oh, ibi ìbàdàn náà ń pè ní ilé ariwo àbígbà téèyàn lọ sí orí fídì àwọn tó ń ja wrestling lọ́dọ̀ wa. tani àti tani. ẹ ẹ màdàmú àti àwọn àti àbúrò ọ̀gá. àtinúadé. ẹ wọ́n sì mọ̀ sí rìásà wọ́n mọ̀ sí rìásà jà ni bóyá wọ́n fẹ́ lọ olympic ni kò tiẹ̀ yé mi. kí lẹ bá a mọ́bọ̀ jà ni. àwọn tòkèlè ó kù díẹ̀ ká tó fún ẹ. àwọn èèyàn ń jà ó dẹ̀ jókòó síta ó lè wọnú lílọ kó lọ la wọn. I know bad of you. ah ó ti mẹ́mi lára ni ikòsẹ́mọ́sẹ́lẹ̀ ni. ọlọ́mọ jẹ́ nǹkan burúkú mọ́ ẹ lára. èmi ẹ ayé wa èmi ò fi mélòó mélòó rú. olóde fi ṣàwàdà ń bíbà yìí òkèlè nǹkan tó ń ṣe yìí ẹ ẹ rárá fún yín lọmọ ogun lórí o ẹ wá fún mi ní owó tẹ́ bá lọ ó dà pété àmọ́ tó yín nǹkan lọ. aláìlẹ́kọ̀ọ́ ni mo lè máa kọ́ ẹ. wọn ò kọ́ ẹ láti lè. ọtí kò tó máa ṣe fún mi ti gbọ́ bẹ́ẹ̀ ni ọtí kò tó máa ṣe fún mi. Rọ́mọkẹ́ wa pa. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ jàre. kò sí wàhálà. so òótọ́ ni Òkèlè sọ fún mi wípé every time lè máa ń jà nílé. ìjà a kì í jà mí o à ń ṣeré tropilo ni. ẹ wá lárúwọ tí mò ń gbọ́n tabẹ́ ni pé ajábùyàn jẹ́ nílé. a kàn ń ṣeré tropilo ní sọ ẹ mọ̀ pé ní kékeré náà everybody náà ló ṣe eré àbí ìyàwó. ẹ ṣeré tropilo làwọn ó dẹ̀ pọ̀ ẹni pátá búyàn jẹ́nulé. Ah, ìyẹn lágbára o ó lágbára gan-an Rọ́mọkẹ́ are you sure you're fine. sure. very sure. very fine. it's all right. tí Báyọ̀ bá dé. oh okay. and uh, eléyìí tẹ́ ṣe pẹ̀lú play yẹn ti tó ṣẹ́gbọ́. okay. it's alright. <laughs> bí mo ṣe bá Tinúadé àti Rọ́mọkẹ́ kò tẹ́ mi lọ́rùn rárá. báwo ló ṣe bá wọn. ah sórí bí mo ṣe wọnúlé kò jọ bẹ́ni pé wọ́n ń jà kò jọ bẹ́ni pé wọ́n ń ṣeré bọ́ mo wà very certain pé ṣe náà ń jà ni wọ́n kàn dìbọ́ fèmí ni. wọn dìbọ́ wọn jà ni ah. Rọ́mọkẹ́ àti Tinúadé wọra wọn gan ọ̀rẹ́ gidi ni wọ́n bó ṣe wà yẹn ọjọ́ máa ń decide nǹkan tí máa jẹ nínú ilé yẹn ni i'm telling you ah no no no no kò ń ṣe ìjà ó rí bẹ́ẹ̀ lójú ẹ ni ah mo ṣáà yìí tó já ń tẹnu mọ́ ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà. Ah, but eh, ah, ah, pẹ̀lú èjì mi mi rò bí a máa rí nǹkan kí n má dààmú ṣá yes i'm very certain pé ṣe ló ń jà no matter the level of their pretense nǹkan uh, tó ń display fún mi ṣe ló ń jà ni yeah má tanra ẹ kò sí pretense ń bẹ rárá i'm telling you ah, ṣé orí ẹ̀mú kó bọ́ ṣe wà yẹn òun ló pè mí òun ló fi mí lọ́kàn balẹ̀ ah yes ah jẹ́ kọ́jọ́ máa ṣọ̀rẹ́ lọ́jọ́ tó yọ lọ́wọ́ ṣáàjẹ́ kó wà bẹ́ẹ̀. ilé a máa tòrò sí. àmì ah, jàre àti <laughs> tiẹ̀. dẹ́dẹ̀ eh, báwo ni tàwọn bíbá yìí. ah wọn come through. ah pẹ̀lú gbogbo ẹ̀fọ́ tẹ. ibi mi ò tọ́ sẹ́nu lílé. ẹ ṣí ìrìnà fún àwọn kan. that's serious o. Okele! Okele! Wá bí báyìí. Ah, ẹ pẹ̀lẹ́, kí ló sọ? Ṣé o ya wèrè? Ṣé nǹkan dẹ́ ẹ láàmú ni? Ah, gbogbo nǹkan tẹ́ ń béèrè yìí nìsín, èmi ò tí lè dáhùn torí èmi ò tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan. Iṣẹ́ wo ni mo gbé fẹ́ nínú ilé? Iṣẹ́ ẹ ẹ rántí gbéṣẹ́ fún mi. Ẹ mi ò rántí gbéṣẹ́ fún ẹ. Ṣé kí ni rice tó fi sọ fún ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi pé èmi àti wọn ní kanta? Ẹ ìgbà tí wọ́n débí báyìí, wọ́n gbọ́ngbà tẹ̀yìn àti màdàmú pariwo nulẹ̀. Wọ́n wá sọ pé àwọn ta nìyẹn àwọn béèrè indirectly in building ni èmi fi ṣàlàyé fún wọn mo rò pé ọ̀rọ̀ yorùbá náà tẹ̀lé tán ni tó bá kọ wájú sí ẹ kó ta tó bá kẹ́yìn sí ẹ kò ta tó bá wà kú ọ nìkan kò tó ìra rẹ̀ pa mo rò pé wọ́n tó ìra ara wọn pa. làwọn wá rí i pé it's for real it's not for joking bóyá kan tó jẹ́ káwọn sọ nìyẹn. ó yá wèrè ni ó yá wèrè ni. ojú mo gbé ọ́díò mi ti ní problem láti in building ẹ ẹ ẹ ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé torí pé mo sọ fún ọ̀rẹ́ ọ̀gá ipe ẹwà two fighting lẹ́sìn gbá mi létí tó bá ṣe pé ọ̀gá gangan ni mo sọ fún kọ́. o ah, fẹ́ kú nìyẹn ah. yes rádaràda iṣẹ́ tó bá ti gbéra yín lẹ́ máa máa jẹ́ kiri ṣé mo gbéṣẹ́ rẹ nínú ilé ẹ ṣé mo gbéṣẹ́ rẹ ojú tó bá tún bá mi try ẹ máa rẹ jà wọn boys wọn ṣí ẹ lẹ́sìn wọn á nù ẹ tó bá wọn á nù ẹ tó wọn lé ẹ bọ́ta nù ilé yìí ṣó ti gbọ́. àwọn òrùn kò torí pé kìnnì kí ló kí ló fi rẹ pè security ló wá ṣe nulẹ̀ kò ṣọ́gbẹ́ ẹ onírànù gba ẹ má bínú. rubbish. ẹ mà gbà mí torí Ọlọ́run. tí à ń lábá máa gbé ní sálẹ̀ kékeré màmá ń jọ́pù tó yìí ti ni kírun eléyìí máa gbá mi létí ṣé torí pé pé wọ́n béèrè ọ̀rọ̀ ẹ mo ṣàlàyé fún ọ ṣé mi mo ní ká ẹ máa jà ni lọ́wọ́ gbá mi létí ó lọ sí mọ́ bó ṣe dàbí bọ́ọ̀sì tán fi pín lẹ́tà káàkiri. èmi ni rubbish ó lọ sí mọ́ gbàlẹ́ ọkọ ẹ lọ ó máa máa jà fún ṣé bẹ́ẹ̀ èèyàn ló wà lé ọkọ tiẹ̀ Mama máa wo bó ti rí ó dàbí igi tán fi ta yín. so ti bá gbọ́ ẹ dáadáa báyìí lọ́rọ̀ kan orogún ni ìwà àti àbúrò ọkọ ẹjọ́ ń ṣe inú ilé báyìí. ó ti sọ kò sí nǹkan tí mo ṣe lójú ọmọ ẹ tó darí ìjọ̀gbọ̀n ló máa ń ṣe a máa bá mi fa wàhálà bí ẹni pé mo gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mi ìmọ̀ rí kankan tẹ́lẹ̀ mi ìrírí nbì kankan mi ìbá fajà kankan èmi àti oníjà kankan ti tẹ́lẹ̀ jùgbà tí mo wá má rí ẹ̀gbọ́n ẹ lọ ọmọ yẹn máa fàyè sú mi every time mo dẹ̀ ti pinnu sídà kí n pe ọkọ mi kí n pe jókòó kí n fẹjọ́ ẹ̀sùn àbí kí n pe màmá wọn kí n ṣàlàyé fún wọn wọn mẹ kúkú láìkì mi dáadáa kò sí nǹkan tí mo sọ kán ọgbọ́n màdé sọ fọkọ mi kó mú kọ́nù mi àtàbúrò ẹ̀ tó bá dàbúrò ẹ̀ lọ́fẹ́ fọ́ mú kó mu tó bá lè jẹ́ mi náà ni kó fọ́ mú mi ká mọ ẹni tó máa kúrò nílé fúnra wọn. kò kúrò torí àbúrò ọkọ ńbọ ló fẹ́ kó lọ o. tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀dọ́ náà ni màá kó wa. <laughs> tẹ̀bẹ́mi nílé ọ̀yọ́ ló wà ó wà ẹ o kò síbi kankan tó lè kó lọ o ò lè kó wá sọ́dọ̀ mi ilé ọkọ ẹ ló máa jókòó sí ṣó ti yẹ báyìí kò sí nǹkan kan tà gan àwa gan tá wà ń tà á kàn máa ní kò sí nǹkan kan ilé ọkọ ẹ ló máa wà ṣé wàá rí gẹ́rò yìí tó bá ti gbé wá fún ẹ ní tútù wàá fún padà ní tútù ni o tó bá gbé fún ẹ ní gbígbóná wàá fún ní gbígbóná èyí tó sọ pé o fẹ́ fẹjọ́ ẹ̀sùn ìyá fẹ́ fẹjọ́ ẹ̀sùn ọkọ ẹ̀ o ò ní ìdẹ̀ wàá fi ẹjọ́ ẹ̀sùn anybody wàá play along pẹ̀lú ẹ̀ tó bá ti gbé fún ẹ ní tútù mọ̀ pé ọ̀nà à gbé fún padà tó bá fún ẹ ní gbígbóná ẹ o má fẹjọ́ ẹ̀sùn tó ti yé ẹ. Ah, ọkọ mi. màá tinú adé kí ló ṣẹlẹ̀ gan-an. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ o. ọmọ àrùn ọ̀dọ́rọ̀ máa jẹ́ òkun àpàdùkọ̀ ah. lẹ́jọ́ ọmọ ṣìwọ́tọ̀ rẹ kọ́ bá fún bẹ́ẹ̀ ṣìwọ́tọ̀ rẹ àpàdùkọ̀ àjà ṣé o mọ̀ pé òkú òkè farapamọ́ fẹ́ni tó máa sín ìjà wo ló ṣẹlẹ̀ láàrin ìwọ àtìyàwó ẹ̀ ìjà ojoojúmọ́ tán ní ẹ̀já kí ló fà á. ìjà kẹ láàrin èmi àtìyàwó ẹ̀gbọ́n mi kẹ <laughs> kò sí kankan akọjọ máa ń ṣeré pa nínú ilé ni eré pa ẹ̀dẹ̀ máa ń pọ̀. to the extent that ìyàwó mi gan-an tí mi bá fẹ́ ṣeré wọ́n á tún wá bá mi a máa máa léra wa kiri nínú ilé ni <laughs> kódà ìgbà míì kan tó bá ra aṣọ wálé báyìí àjọ máa máa fà á ní pé èmi ni máa wọ̀ ìwọ kọ́ ló máa wọ̀ a kì í jà rárá a kàn máa léra wa kiri nínú ilé ni there is nothing like pan jama. ó yà rí bẹ́ẹ̀ ni o torí o mọ̀ pé mo láìkì ìrọ́mọkẹ́ dáadáa ó dẹ̀ jọmọ tó ó jẹ́ ìyàwó tó dáa sí mi ọmọ ló jẹ́ sí mi kì í ṣe pé ìyàwó o bó ṣe jẹ́ ló ṣe jẹ́ sí mi o mo láìkì ẹ̀ mo dẹ̀ nífẹ̀ẹ́ kó má sì jà rárá ni mo fẹ́. mọ́mí àjà. ìjà rárá. báwo ni iléèwé. àdúpẹ́. ṣe dáadáa wàá ṣàṣeyọrí o. àmín máa á dẹ̀ dáa fún ọ. àmín máa wàá ṣàṣeyẹ. àmín o. tó bá jáde iṣẹ́ ire ló máa fi ṣe lórúkọ Jésù. àmín ọkọ̀ alálùbáríkà. ẹ pẹ́ fún wa mà. ẹ̀rọ ẹ̀rọ sọ. àti bẹ́ẹ̀ mo ti ń sáré tẹ̀lé ní màfẹ́ kí ló fẹ́ rí mi fún. Um, actually èmi ò ń ṣe bẹ́gà ṣe um, graduate ni mí mo dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mo ń ṣiṣẹ́ ní bakery mo bá ń hun pan tó fi ń bake bread but nǹkan tó happen pé mo ń lọ síbi iṣẹ́ but kò sí owó lọ́nà tó fẹ́ fi wọ mọ́tò mi mọ̀ kẹ́lẹ́ bá ẹ lè assist mi with two hundred naira. ṣé torí two hundred naira ni wọ́n olórí burúkú ṣe dá mi dúró láàárọ̀ tó dẹ̀ mọ́ ibi tí mo lọ <laughs> ẹ gbà mí o àwọn ẹgbẹ́ wà ní ibi tó ti ń hàn sùn kiri tó ń rú pọnpọ́n tó ń ṣe gbogbo ẹ̀ ìwọ ń tọrọ owó kiri bóyá dàgbà gọlọtọ gọlọtọ báyìí ò níṣẹ́ tó ń ṣe so bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ máa wá àwọn tẹ mo máa tọrọ owó kiri lọ́wọ́ ẹ̀ àbí kidnapper ni ẹ. ẹ má get me wrong mo níṣẹ́ mo níṣẹ́ ń bíkì mo máa ń nu pan mo kàn ní two hundred naira láti fi gbé ọ̀kadà lọ síbi iṣẹ́ ni kò sówó lọ́ọ̀kan lọ́ọ̀ mi. kí ló wá kàn mí bẹ́ẹ̀ ṣé torí ṣiṣẹ́ mo ṣe wá síbi báyìí ni kọ́ńtà wá ti wọ ẹni kó fa ayé ẹ̀ ṣe. àǹtí ẹ̀ṣọ́ ẹ̀nu yàn kì í ṣe gbogbo èèyàn tẹ bá rí ẹ lè sọ̀rọ̀ sí anyhow ẹ ṣọ́ra fún ẹnu kí ẹnu má padà kó bá yín. ẹnu ló máa kó bẹ́ẹ̀ olórí burúkú ẹnu ló máa kó bẹ́ẹ̀ ṣé mo mọ̀ ọ́ rí ni tó bá kúrò wájú mi kó sì kókó kúrò wájú mi idiot o mọ̀ mẹ́rìtì ti tẹ́lẹ̀ tó bá ṣọ́ra ẹ̀yin kìdínápà òṣì yóò lọ lórí burúkú òṣì ó ti jẹ́ kí n ṣi mọ́tò olórí burúkú òṣì níranù. my love mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Thank you for this special treat. Honestly, mo gbádùn ara mi. I feel like a queen. Ewo <laughs> ni abodo, thank you. Kí ló dé, you're my baby girl now. I'll do anything for you. <laughs> Jẹ́ kí n sọ kí n kọ̀ fún ẹ. Sori, tí wọ́n bá sọ wípé ta ló gọ́ jù láyé yìí, mm-hmm. àwa ọkùnrin ni. Ah, kí ló <laughs> For example, nsìn, kí n máa lọ, kí n wá rí obìnrin obìnrin yẹn kọ́ yóò kó wá jẹ́ spec mi eh. <laughs> kí wá lọ lodges hotel kí wá ní fọ́ pẹ̀lú ẹ̀ ní first date tí màá ti ẹ̀ meet hmm. kí wá realize wípé ọmọ yẹn clean gan then after having fun with her kí n tún wá rí pé gbogbo nǹkan tí mo ṣe pátá gbogbo ẹ̀ ló ń yọrí sí rere hmm. kí n dẹ̀ tó wá máa ṣe kí ni kó wá máa náwó fún hmm. káwọn èèyàn máa máa sọ fún mi wípé máa jẹ́ ìwọ náwó fún lóṣù tí n bá náwó fún un sálẹ̀ ẹ̀ tí mo fẹ́ náwó fún ẹ̀yin hmm. náà sọ fún mi ẹ wá rí pé àwọn èèyàn tó máa ń sọ gbọ̀rọ̀ rádaràda yẹn ẹ rí pọ́ńgọ̀gùn ṣá. wọ́n náà jù tàtú ni ọmọ bọ ọ̀rọ̀ yẹn fọ́ ni mo fẹ́ add sí kan tó sọ yẹn kẹ́jẹ́ kàtí àjò pé olóúnjẹ kan wà tó ń ta àmàlà mo wá wo mi mo ra àmàlà hundred naira mo wá ra ògúnfe five hundred naira sí mo wá ro mo wọlé mo wá ń jẹun yẹn àmàlà yẹn ó bẹ̀lẹ̀ ó wà alright ó eh, gbẹ gan èyí eh, ògùnfe ó rọ̀ ó make sense lẹ́nu gan wọ́n á rò pé no tí kìíní ṣe dùn tó yìí ìjọ kejì máa padà lọ máa lọ jẹ káyọ̀ wá sọ pé rárá olóògùn fún mi ẹjọ́ ṣóògùn nìyẹn àmọ́ ṣóògùn náà ṣó understand tí nǹkan ti dà kò sí wa fẹ́ tún padà lọ bẹ̀ ṣe understand. <laughs> but baby it's not like my own food ṣá o. ó ní ẹ̀sán ó ní ẹ̀sán. <laughs> wo eléyìí tá a ti ẹ̀ sọ́ baby ọjọ́ ò ló fẹ́ wá sí ilé wa gan so that brother mi á mú ẹ ìyàwó wa á mú ẹ you know máa wà mú interesting. kí ló ń sọ yìí sori bọ́ọ̀rẹ́ mi ṣe wá yìí anytime tó bá ní kó wá hmm. mo ready even tá a bá kúrò níbí báyìí tó bá ní pé ó yá àjọ <laughs> ń lọ ni. pé èmi náà fẹ́ wá bọ̀ ìwọ ni o ti invite me ah. tó bá dé invite me i would come. ọ̀rẹ́ <laughs> uh, but ọ̀rẹ́ mi. Uh, a máa jọ lọ ni. ẹ jọ lọ síbo mi ò understand nǹkan tó mean pé àjọmọ kí ni tìyẹ kí ló fẹ́ pàdé baby so gbàtó bá máa invite èmi máa wá mi understand nǹkan tí ìkejì bí. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tó bá ti ń wá sílé wa sìn tẹ́gbọ́n mi mú ẹ tíyàwó wa mú ẹ everybody máa wà use mú ẹ kò ṣe é pa máa ṣe hide and seek relationship ah. so that èmi náà máa wá sílé ẹ no mọ àní máa waste owó mọ she understand. Mm, mm, mm òótọ́ ló sọ òótọ́ ló sọ. ọmọ ọ̀rẹ́ mi ajọ́ ń lọ ni mo ah, tútù sọ o. Ah, go together àti lọ síbò no no no no three ah. day crowd. àlejò lẹ́nu má bínú. so baby má dáwọ́ lọ. àwọn yẹn sọ pé àwọn máa fún wa ní sixty percent off front. that's, that's, that's, very nice. wo tó bá mọ bó ṣe múnú mi dùn mo ti ń ronú pé ibo ni mo ti fẹ́ rí owó tó máa fi execute iṣẹ́ ìṣá i'm telling you. Ah that's commendable ah, ah, ah. nǹkan tẹ́mi náà gbàdúrà fún nìyẹn tá a bá ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú sixty yẹn a máa mèrè tó wà ńlẹ̀. forty percent ni profit wa. hey sweetie. hello there. awesome how are you. I'm okay. báwo ni iṣẹ́. àdúgbò fọlọ́run iṣẹ́ wa ń bẹ̀. ẹ eh, mo fẹ́ ní kí n dágbére fún ẹni torí tó bá dé ò lè má bá wa ń lé o èmi àti àǹtí tinú a fẹ́ jáde lọ kàkó lọ fún bí ice cream àti pizza náà nù. ee tell me something. ẹ <laughs> adé ti ṣe window shopping ká ṣáà tiẹ̀ wá bí lọ́nà àkọ́fẹ́ enjoy ara náà kájọ ṣeré jáde. oh that's good that's good. ẹ ǹjẹ́ ara yín kò sí wàhálà. <laughs> ẹ ní fọn ẹ ní fọn màá send hundred thousand sí àkáǹtì ẹ eh, manager. ah Okay, darling, thank you. Thank you so much. Oshi. All right. Okay. Have a great day ahead. All right, darling. Yeah, bye. Love you. Okay, okay. Oh, okay, look with me. Mo ti mọ̀ náà lára pẹ̀lú conversation tẹ́jọ́ ní. Ṣé wàá pé mo sọ fún ìgbà yẹn? Mo ní àti Rọ́mọkẹ́ àti Tinú Adé best of friends ni wọ́n. Rọ́mọkẹ́ ló pè mí yẹn o. Ó lóun àti Tinú Adé pé àwọn lọ ṣọ́ọ̀bù àwọn fẹ́ lọ mọ ice cream àwọn fẹ́ lọ ṣáàlì ní fọ́ọ̀n. <laughs> Ah, nǹkan tó bèrè fẹ́ náà nìyẹn ah. kọ́ máa gbádùn kọ́ máa ṣe fàájì. àbí o no nǹkan tó rí jọ yẹn nẹ nẹ nẹ nẹ wọ́n ń ṣeré ni. no kọ́ tó jẹ́ kémi sọ ọ̀rọ̀ tèmi sọ lọ́jọ́ yẹn kọ́ tójú mi rí ta. So finally mo ti wá sí ibà sí. I'm telling you, it's good to see you. Maria Okokito lọ. <laughs> <laughs> So wọ́n just. Hi. hi. um. What's your... That's my beautiful wife. Ah, she's so beautiful. Apaleo. Mr. Oh, Gbero. Gbero. Ìgbà tẹ́ wọnú ilé yìí wọ́n sọ fún yín pé matrimonial home yẹn kan ni. Oh, Yẹ ó sọ fún mi, ó sọ fún mi pé ilé ẹ̀gbọ́n òun lélẹ̀. Ó wà ẹ̀gbọ́n òun dẹ̀ close gan-an. So èmi gan ní láti rí òkè tó lọ. Exactly àtẹ̀ wá gbà pé èyí dúdú yìí kò gbọ́n tiẹ̀ ẹ̀yin ga díẹ̀ mo rò pé ó yẹ kí ẹ lọ́pọlọ because téèyàn bá ti máa fi ga tó yìí ó túmọ̀ sí pé wọ́n ti kán lé wọn nìyẹn. mi ò understand kan tí. tí mò ń sọ. mr kílẹ̀ pera yín náà. gbẹ̀rọ. gbẹ̀rọ kọ́ ló yẹ kó máa pè é gbẹ́jù sí kànga ló yẹ kó máa pè é. Ah, ah. ẹ̀ torí bàtì jẹ́ ni òdílé onílé o kásẹ̀lì chair ìyẹn ò tí ì tún wá tó o wá kó bàtà tó ti fi ní gbogbo títí káàkiri o mú ìyẹn gbé sórí chair fún mi mo wá di wá hi bí ẹni tó ṣe snapchat ṣó wa ókè ṣá. ẹ jọ àǹtí ẹ ti sọ̀rọ̀ tí boyfriend mi jù ṣé mo tẹ́lẹ̀ ni. ó tí màá dún bí a ti. wọ́n. o ò ní sẹ́ǹsì bẹ́ẹ̀ ọpọlọ ẹ ò pé tọpọlọ ẹ bá tó wà mọ́ bàbá yẹn ìta ló yẹ kó wà. ṣó ti bí mo ṣe ń wọ bọ́dẹ̀ pé ògbẹ̀kọ́ ni yín ò tiẹ̀ wá kàn mí since tó ti wá tún ra ẹ̀kọ́ yẹn get out of my house. ẹ ẹ ẹ mi sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ mi rí tẹ́lẹ̀ ni no mi ò understand torí ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ mi rí tẹ́lẹ̀ ni kí ló dé ẹ̀dẹ̀ ń pa ìwé lé ní ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní pé mo mo kẹ́sẹ̀ sórí chair inú ilé wo inú ilé tó dàbí ṣáìnà àbíjà yìí lẹ́dẹ̀ sọ̀rọ̀ náà ẹ tiẹ̀ ní sọ̀rọ̀ ìgbà tí ẹ̀ ń bọ̀ nulẹ̀ ṣé ẹ̀ mọ́tò tó páàkì síta. èmi mo gbé wa o. èmi ìríran ojú níbo lẹ gbà wọlé. ìbọn bu asala lè fi ṣàlàyé wíwí ní kókó bàrà you know you go jọ. no no no i no go to no no no. just calm down calm down ṣé bíbí ló wá wá sínú ilé imagine o sọ fún pé ròyìn tí mo wá bá ní ilé ilé náà. àánú ẹ ti bí òbí ẹ bìlí tù mí gan ló dé ìrònú máa wọ̀nyí máa náà ẹ ti bìlí tù mí. don't go you came because of me. wọ́n bí lè tó o rí mr bigi. ṣé o pé kò tẹ́ ṣe yìí ṣé o pé máa tẹ́ sí i ṣojú yín dẹ̀ ti jà báyìí ṣé bẹ́ẹ̀ ti lé lọ ẹ ti tẹ́ra yín lọ́rùn àbí. Baby, please dúró. Baby, dúró. Aṣọ ọmọ lẹ̀ tó bẹ̀. Baby, wait, wait, baby, dúró. Àwọn ẹran. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ ti fẹ́ máa lọ kọ́ yẹn. ṣígẹ̀tì ẹ fún mi. Ah. kí ló dé tẹ́bí ẹ ẹ rẹ́rìn wọ bí tẹ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀ yín àti. ẹ ṣí gate fún mi náà. ẹ bá mi ṣí gate náà. bíbí don go now ṣé ṣé mi mo bo èmi lè ṣé mi ló wá wá sínú ilé. ìwọ ni mo wá sínú ilé right lóde wà ń bẹ ni woman yẹn sọ̀rọ̀ sí mi ni woman yẹn change orúkọ mi sí gbéjù sí kànga ó dẹ̀ wà ń bẹ ò sì lè ṣe anything sí. i'm sorry o ṣe ọmọ kan mi kọ mọ. ẹ ṣí gate fún mi náà. ẹ jọ ọkú ẹ mọ̀ bínú sẹ́yìn ẹ̀yin lẹ́kọ́ bọ́sì kànga aré kànga já kànga ná kànga. àbí nígbà tí mo gbọ́ pọ́nlọ́pọ̀ àwọn ní bọ́sì kànga ni. òkèlè ṣe gbádùn. Ah, ẹ má kàn excuse me please please please. baby love please now there. ẹ jọ omi tí ṣe ti wọn ní fi ọkọ lẹsọọsì pàmì wọn kú ẹ jọ mọtò ẹ bá sí ní ẹjọ o mi ò tí ì sí mọtò ẹ bọdà bá sí kànga bọdà bá sí kànga ẹ bẹ wà o. don't leave me now mo ṣe àgbàgbọ́ àwọn ọlọ́kùn ẹ̀ mi jẹ́ i don't know if i'm this please now baby please o oh, dey jọ. baby please. Oh. ẹ ló gbé irọ́ tí ẹ gbọ́ tèmi náà jọ èmi náà lè mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ kí n dẹ̀ sọ pé kò máa bọ̀ wá sọ́dọ̀ wa. wo wo wo wo tinú adé mo ti sọ fún ẹ o ní láti máa bẹ̀ mí gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí yìí ó kàn waste time rẹ tó bá ṣe pé mo wá sílé yín sí báwo mi fẹ́ mọ̀ pé irú family rádaràda ẹ ní family yìí ẹ wá ń package fún mi. no no àti bẹ̀rẹ̀ relationship àmọ́ ti sọ fún ẹ pé ìyàwó ni mo wa not girlfriend. jọ ọkàn mi ṣó mọ̀ pé èmi náà plan ní irú nǹkan bẹ́ẹ̀ pé ó máa ṣẹlẹ̀ ìgbà tó ń bọ̀. èmi náà dẹ̀ mọ̀ pé ìyàwó mi yẹn ó máa tún ṣe bó ṣe máa ń ṣe yẹn jọ ọkọ mi. ó kàn waste time ara ẹ ní o need láti bẹ̀ mí. please mo dẹ̀ fi ń dẹ́ lójú pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. i'm promising you pé kò ní ever ṣẹlẹ̀ mọ́ jọ ọkọ mi. see Tinuade. jọ̀ọ́ jọ̀ọ́ this relationship is over. ah please love jọ má jẹ́ kó rí bẹ́ẹ̀ jọ nítorí Ọlọ́run. ó ti over mi ò mi ò fẹ́ relationship yìí i cannot cope with it. please i'm begging you Jo. i'm serious it is over ìkọ̀kan ni mo fẹ́ kó ṣe fún mi. jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ má pe nọ́mbà mi mọ́ má ever pe nọ́mbà mi mọ́ tí wọ́n bá ẹ sọ̀rọ̀ nísinsìnyí báyìí court kọ́ ẹ máa delete number ẹ kí wọn náà dé delete number mi kó lè fóònù àní kó má bẹ̀ mí ìkọ̀kan ni mo fẹ́ kó ṣe fún mi jọ̀ọ́ nítorí ọlọ́run delete number mi kó lè fóònù ẹ. tèmi náà yẹn bá ẹ sọ̀rọ̀ tó ń sìn sí máa delete number ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run má jẹ́ ká pàdé mọ́ tó bá rí mi lọ́nà gan ṣe bíi pé ó mọ̀ mi kò left ṣó ti gbọ́ nonsense. hello hello gbẹ̀rọ ah God. Ọlọ́run sọ pé kí n tèké wálé wọn kí n rí gbogbo kàtìkàtì tó ń ṣe. Sọlú fámìlì tèmi fẹ́ má rèsì nìyẹn. Ah, Rọmọkẹ́, o ti bà relationship mi jẹ́ tí mo ti keep for, for years. Wo máa fi ẹ́ lákàlàkà nínú ilé yìí. Màá jẹ́ kó mọ̀ pé ẹran tó ń fọ̀ tí kò já ló ń pè ní nọ́mọ̀. Ah, ó ní mi lára, màá dẹ̀ ní ẹ lára. Wo o ti mọ̀ kọ̀ọ̀kan nulẹ̀ yìí ó kẹ́kọ̀ọ́ ọkọ rẹ̀ ṣe olóògùn ní bá tiẹ̀ ṣó túbọ̀ gbèrò wá mo fẹ́ rí ẹ. o ṣe realize wípé mo wà lórí kọ́ látàárọ̀ àbí. ẹ mo mọ̀ pé omi ìkọ́ náà bọ̀ fóònù ẹ̀ ló ń lò kò ń ṣe fóònù mi so ṣé tó kàn mí pẹ̀lú pé omi ìkọ́ náà. Tinúadé ni mo bá sọ̀rọ̀ láti ẹ̀kọ́ Tinúadé sọ fún mi wípé o sọ pé o ṣe mọ́ ó ní tóun bá pè ẹ́ pé òkè pè kọ́ mọ́ then kí ló dé kí nìkan tó ṣe fún ẹ irú ẹ̀ṣẹ̀ wo ló ṣe. <laughs> Magic street lèmi àti ẹjọ wà ló ṣe é ṣọkùnrin máa ń ní reason láti break up pẹ̀lú obìnrin ni ah ọmọ yẹn ti sú mi ah ó ti sú mi opportunity mo wá mo dẹ̀ rí ah gbà tí mo lọ sílé wọn ní bàtà sọ̀rọ̀ yẹn mo lọ sílé wọn náà gbà tí mo débẹ̀ bóyá eh, ẹ̀gbọ́n nínú nínú ẹ̀gbọ́n ẹ̀kọ́ eh, ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi sọ̀rọ̀ sí mi gan ṣáà bá ah but for my mind wọn ni you can do more hey aunty you can do more aunty you can do wọn kàn sọ̀rọ̀ wọn kàn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ sí mi tán wọn á rò pé ah opportunity le opportunity kékeré tí mo wá rí yẹn kí wàá sọnù mi lè sọnù náà ni mo tap in mo dé ọmọ yìí ti sú mi kí ló ń ṣe mo ti try náà ọmọ ọgbà tí màá lọ́yẹ́ ti déètì. ó ya wèrè gan o so òun tí wàá láti sọ wípé nǹkan tí mo ṣe fún ọmọ gẹ́ẹ̀kú alágbó yẹn òun gangan ló ṣe fún tinú adé. jẹ́ ìsọ̀rọ̀ fún ẹ̀ sórí mi tí sọ ẹ ti pẹ́ bá tí wọ́n ṣe fún ọmọ kúdì yẹn tó ṣe wọ́n àná mi náà sọ pé báwo mi lè level up pẹ̀lú ẹ̀ iná bá ṣe tọ̀dọ̀ mi ó di kíni one one but kankan mo fẹ́ kó mọ̀ pé scores yẹn kò lè tán sí bẹ́ẹ̀ èmi tún ní ọmọ kan tẹ́yìn pé nǹkan máa tún ṣe tó máa tún wá di two one bàdí ò lè win. ọmọ fún good to me àbí. ẹ ṣe ló yẹ lè. èmi mọ̀ pé tíṣà ni wọ́n ìwọ good kọ́ máa break out gan <laughs> èmi sì kọ́ṣẹ́ ni pẹ̀lú sọ wà ní motibot student èmi ó máa good tíṣà tiẹ̀. ọ̀gbẹ́ni o good tó jọ ọtí èmi jẹ pé ọmọ máa break out ẹ ìwọ mi. <laughs> owó ìjà ló ṣe fàájì. ló sì wá wọn ní scores eh. bọ̀ èmi lèmi máa lead wọn. máa wọlé mi máa lead yẹ ah, eh. èmi ni mi máa lead yẹ. Eh. <laughs> máa sùúrù ló máa ní mo ṣáà ń bẹ̀ ẹ́ ni sùúrù ló máa ní o. màmí ẹ̀ kan sọ pé kí n ní sùúrù ni ṣé nǹkan tí Tinubu adé ṣe ṣó make sense ni báwo ló ṣe máa insult ìyàwó mi máa dùn ìyàwó mi gàràgà nínú ilé ẹ̀ i mean tèmi ò bá wà comfortable pẹ̀lú Tinubu adé á kú òun ilé yẹn o. ẹ o fẹ́ lé àbúrò ẹ̀ torí ìyàwó ẹ̀ Ah, eh. mo kàn fẹ́ rán yín létí ni màmí ilé tẹ̀ ń rí yẹn ìyàwó mi ló ní kò ṣe tinú adé o òun máa lọ ilé ọkọ tiẹ̀ o ó bá lọ ilé ọkọ tiẹ̀ o. sùúrù ló máa ní oṣó mọ̀ pé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n dáadáa. mo ti wádìí ọ̀rọ̀ yìí lọ́wọ́ tinú adé tó sọ pé eré lòun àti ìyàwó ẹ̀ máa ń ṣe hmm. ó sọ fún ìṣẹ́ pé ó ní tí ìyàwó ẹ̀ bá raṣọ ó ní wọ́n fi í ṣeré pé òun á gbaṣọ yẹn á wọ̀ ọ́ ó ní kò sí ìjà ó ní ìyàwó ẹ̀ láìkè eré màmí ẹ fi gbogbo yẹn sílẹ̀ ẹ fi gbogbo yẹn sílẹ̀ ah, nǹkan tí mo fojú ara mi rí ni irú eré wo ló ń ba ṣe tó ga lọ́rùn wọn lẹ̀. ìwọ náà mọ̀ pé mo láìkì ìyàwó ẹ̀ yìí. bí rọmọkẹ́ àti tinúadé mo mú ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ni. mo bí tinúadé ṣe rí ni ìyàwó ẹ̀ ṣe rí ó dẹ̀ jẹ́ ọmọ tó dáa nǹkan tí màá fẹ́ kó o lọ ṣe ni pé lọ wádìí ọ̀rọ̀ yìí o á nídìí lọ wádìí pé ìyàwó ẹ̀ kò tẹ́nu dáadáa tí èmi àti ìyàwó mi ò bá wà comfortable pẹ̀lú tinú adé àwọn ìwà tó ń wù nílé yẹn ah she would rather leave. ó máa kúrò nílé ni n tí mo ní kí wọ́n á sọ fún yín yẹn. fi ọgbọ́n àgbà ṣe o. mo ti gbọ́ yín màá mo ti gbọ́ yín màá. ọlọ́run ní ṣe yín lọ́mọ ìyá òòṣà o hmm. táyé bá gbọ́ hmm, wọ́n máa máa bú ẹ kiri ni o. Hmm, mo ti gbọ́ yín bóyá àwọn èèyàn bá wa dénú ilé wọn mọ orúwà tó ń wù mo ti gbọ́ yín màámi èmi kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní wípé mi wà comfortable pẹ̀lú tinú adé mọ̀ ó máa dé sí dá mi lóhùn jọ. ẹni tó jókòó yìí báwo ló ṣe jẹ́ sí mi. ìyàwó mi ni wọn and your sweetheart. àtàjà mi nìyẹn òpò ni mo ṣe mo béèrè bó ṣe jẹ́ sí ẹni ṣé ìyàwó tiẹ̀ ni obìnrin fẹ́ obìnrin ni òpònú pẹ̀lẹ́ mrs lesbian tó ń wá lesbian partner ẹranko ìyàwó tèmi lélẹ̀ ìyàwó tí mo fẹ́ ní ṣùrọ́kà ni ok tó ń bá sọ pé ta ló kù mí kù ní gbèsè ayé mi kàn ṣe wọ. do you understand tó yẹ pé next of kin tèmi lélẹ̀ ìhà ẹgbẹ́ mi báyìí ni wọ́n ti ṣẹ̀dá ẹ̀ in fact àbọ̀ abá lọ̀rọ̀ tẹ̀ i'm sorry jọ̀ọ́. Um, mo fẹ́ mọ̀ kí ni kí ló ṣe fún tinú adé tó fi di pé ìwà àtẹ̀ńjà. mi ò understand. mo fẹ́ mọ̀ nǹkan tó ṣe fẹ́ tó fi di pé ìwà àtẹ̀ bẹ̀rẹ̀ sí ní jà torí mo ń bọ àbá ẹ̀. tí bí èmi ṣe fún àbúrò ẹ̀. Hmm. Needn't I remind you that I'm your wife? I've been married to you for over six years. I am a working class woman. Oga, inú ilé mi ni mo wà I graduated over ten years ago. Àbúrò ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe matriculation ni. I am over thirty. Àbúrò ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé twenty-two ni. Oh God, òun gẹ̀ tẹ̀. Mo wà nílé ọkọ mi. Ó wá ń bi mí pé kí lèmi ṣe fábúrò tiẹ̀ ọmọ ọdún mélòó. Òun get it wrong. No wait! Ó ń bi ẹni tó jù pé kí ló ṣe fún ẹni tó kéré. Má Are you being serious at all? Má gẹ̀tẹ̀ lọ. Really? Mo fẹ́ mọ ibi tí mo ti máa. Really? Ṣé o oh, ń gẹ̀tẹ̀ wrong? No, babe, this is you. O ń gẹ̀tẹ̀ wrong ni òun náà ni mo fẹ́ bá wípé mo kàn fẹ́ mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ yìí. You're getting it wrong now, babe. I'll be àgbékalẹ̀ mìíràn nìyẹn. ṣùgbọ́n dẹ̀ ti lọ báyìí ṣé mi lè máa lọ. àbórí ẹ gbalẹ̀ ni nǹkan ṣí ẹ ni mo fẹ́ máa lọ bó. ẹ̀bẹ̀ ti bá mi wí fún already bọ́dẹ̀ máa jẹ́ kémi máa lọ jọ. báyìí báyìí báyìí. ẹ fi mí lẹ́jà rẹ̀. mo àwọn méjèèjì what's wrong? tinú adé ó máa lè dé o ah, oníhà ṣé ọmọdé ni èyí sọ fún mi ṣé tó bá ní kó tọwọ́ bọ náà ìwọ náà máa tọwọ́ bọ tí bá sọ fún mi kó má tèkì ẹ̀ yìí pẹ̀lú ìyàwó ẹ̀gbọ́n ṣé mo ní pé kó lọ́nà ìyàwó ẹ̀ mo ní kó lọ bù débi pé ẹ̀gbọ́n ẹ̀ máa gbọ́ máa wá lé ẹ kúrò nílé púpọ̀ àdé làwọn wa àwọn ọkùnrin wọn ò ní ṣáìdì àbúrò wọn ìyàwó wọn náà máa ṣáìdì obìnrin náà nìwọ náà tí wọn náà bá máa rí o lè expect pé kọkọ ẹ kó ṣáìdì àbúrò ẹ ìwọ ló máa ṣáìdì kúrò yẹn bàbá lè di wàhálà. fọlákẹ́ ṣé wọ́n ló ń sọ̀rọ̀ báyìí mo dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní inú ilé wa fún ẹ. you know that that my wife she just a green snake under the green grass ojú wọn kò gentle ni wọ́n máa ń ní mi lára nulẹ̀ yẹn ẹ́ ó dẹ mọ́ bí gbogbo ẹ ṣe ń lọ ọ̀rẹ́ mi jọ anyway lílé tó tẹ̀lé mi kúrò lé ò máa tà gbà tó tẹ̀ sọ pé àwọn ò skul mi mọ́ so but ọ̀rẹ́ mi má ṣe báyìí fún mi. Hmm. ọ̀rẹ́ dáadáa ni wá ọ̀rẹ́ alálùbáríkà ni wá bọ̀rọ̀ tó wà ń lẹ̀ ìfẹ́ lè dé. ìwọ náà mọ ọ̀rọ̀ fẹǹsì mi tún jí anytime ló lè wọlé bá a ṣe sọ̀rọ̀ ó lè ti máa bọ̀ mi ṣáà lè máa béèrè pé baby when are you coming when are you coming ó mọ̀ ọ̀rọ̀ ọkùnrin ó máa dàbí pé èèyàn ṣe ìranù ni wo mini flat dẹ̀ lọ́dọ̀ mi rúùmù kan pálọ̀ kan ni mi ì ṣàlè ní pé kò máa sùn sórí chair ní sitting room àbí tèmi àti ọkọ mi báwa lórí bẹ́ẹ̀ tàbá ń ṣeré àmọ́ sand tàbá ń ṣe kókó kó má dàbí pé èèyàn ń ṣe kà fún ẹ. má bínú kò ní lè wọ kò ní lè dúró síbí. bọ́lá kí n jọ náà. mo ti gbọ́ má sọ mi eléyìí tó ń bẹ̀ ni ah. má jẹ́ káwọn èèyàn máa rò pé bóyá mo dájú i'm a very nice person i'm a good friend and you know má bínú kò ní lè work má bínú ọ̀rẹ́ mi mo love ẹ àmọ́ kò lè work mi ní kó máa lọ bọ̀ kò lè work o lè dúró síbí. bí a kò gbé box ẹ torí ó lè wọlé at any time. so o sọ fún mi pé kí n máa lọ fọlákẹ́ ah, èmi máa ní. àwọn Ika. Ika. Eh. ẹ ẹ̀gbọ́n ẹ ti ton tán. kàkí ló ṣe ẹ bá ti gbọ́ bá ti gbọ́ Ma kà mí lóhùn. ẹ má bínú mo ń ṣètò ọkàn nulẹ̀ ni. Yínká bala. gbà ATM card mi nìyẹn mo ní fifty thousand naira nù ẹ yọ forty thousand bẹ́ẹ̀ kó má dàbẹ̀ nípa àkáǹtì màwọn abẹ́ ọmọ aṣọ́fin fọ ṣọ́n gẹ́tì sí mi àwọn káwọn ọ̀rẹ́ wọlé àwọn ex girlfriend yẹn àwọn pàdé àti ìwé rẹ kó bá ti mú lẹ́jọ́ tí mo kó má wọ báyìí mo ẹ pọ̀ ń ná mi bẹ́ẹ̀ níbọ̀dì jàmọ́ báyìí gẹ́tì sí ní kọ́ bá so oúnjẹ ẹ máa jẹun ẹ máa gé egbò gbogbo nǹkan tí wọ́n máa jẹ oúnjẹ ah. nínú ẹ máa mú lè forty thousand naira. forty bay. ti máa ń bọ̀ kẹsẹ̀ mi máa kàn pé ẹ̀ náwó sí mi lọ́wọ́ ti gbọ́ kí ni o sọ́ọ̀sì ẹnu ọsùn rẹ máa fọ lóṣù. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kí n pa àwọn ọ̀rẹ́ mi wọlé ah, káṣáyé ẹ̀gbọ́n. oyin kàbíyè kí ló fẹ́ sọ. ah ṣeré kọ́ńtrátì tẹ́ ń lò yìí ẹ gbọ́dọ̀ gbà ẹ ti gbà already because ẹ ti invest go sórí kọ́ńtrátì ẹ mọ gbẹ́nu tẹ́ ti dín ni ẹ mọ gba àwọn ọ̀gá ọ̀gá tó yẹ kẹ́ gbọ́n létí rí náà. ẹ gbọ́dọ̀ gbà ó confam jù. you are very stupid. the deal is done. ẹ ti gbà already ẹ ẹ ẹ̀gbọ́n kẹ́ tó lọ nǹkan tó dáa ó fi àdúrà èyí tí kò dáná ó fi àdúrà ẹ jẹ́ ká gbàdúrà kẹ́ tó lọ. nǹkan alábùkù ni oníkakún lè ká máa gbàdúrà sí i tó mọ iye mínísítà táwọn àti àmàfikún làwọn fi máa gbàdúrà ẹ̀ lórí ìgbà adébẹ̀ tó bá gbé kọ́ńtàtì yẹn fún kọ. akéyìn tó máa lo gbọ́ sí yusuf. ayé o pọ̀ kò sáyé. ọ̀tọ̀ ni ó máa ń pẹ́ ọjọ́ máa ń pẹ́ ẹ gbọ́ ah, ọlọ́run fómi dàbà lò. Mr. Kọ́lápọ̀ congratulations congratulations congratulations to me àti ẹ kí mi congratulations. láàárín gbogbo ẹ̀yin tẹ́ submit proposal fún contract yẹn ẹ̀yin ló award contract yẹn fún ẹ̀yin ni. kọlápọ̀ mo sọ mo ní mi ni mo ní mo ní ta pé one billion èmi ló máa mú èmi máa submit proposal wọn ni mú mi kò tí ṣẹlẹ̀ rí èmi. Ah, kọlápọ̀ I said it. ẹ bàtà ó máa a máa ní láti process jẹun processing kan ṣe yẹ yín eh, so that i lè release upfront for yín for the job. good of you guys good of you manager. ẹ ṣeré mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́ jọ manager ṣeré mọ kò tán síbẹ̀ o ṣé gbogbo tẹ̀ ń ṣe fún mi yìí ẹ wo obìnrin báyìí tó máa ṣe gbélé rẹ̀ ẹ wo olùdó kéré o òun máa dé báyìí ẹ má fọ ẹ má pa àrùn ìṣẹ̀sígbọ́ mo wà pẹ̀lú yín ìṣẹ̀sígbọ́. but uh, company policy wa o ma take just five years láti jẹ́ kó lè process kó lè release owó yẹn fún yín kẹ́ yẹn ẹ má fi gbogbo understand dada ẹni kò máa take in mad àbí ẹ sorry ẹ ṣe ẹ ní. five years instead of ẹ sọ pé five months wà ní five years kò kò yé mi. five years that's ọdún márùn just five years it's just at the corner. Eh, ṣé mi nìkan tẹ́ ń sọ de five years five years ọdún márùn-ún one one two three four five ọdún márùn wà ní ìjà. why yes month lẹbẹ ẹ ṣe mistake ni month lẹbẹ sọ ẹ sọ pé. sakola paul i'm just telling the truth. as soon as five years ẹ máa ti pé ọmọ release up front fún yẹn máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. kí ni kò manager jọ manager john tó lọ ẹ sọ pé ẹ award contract mi sí ẹ wá ní pé after five years lè ṣe máa fún mi ní up front payment àbí tí màá gbọ́ ìdàdà tí kò tẹ́ mí nìyẹn ẹ jọ manager fẹ́ sọ̀kan fún ìdòtò ọlọ́run ṣèbí wọn máa ń sọ pé ọmọ fún ìrànlẹ́ràn kó jokun ẹlẹ́ni bí ó tẹ̀yìn ojú ti ilẹ̀ ẹ jọ kí fàfihàn sọ pé ti bá kú kọ́ mr akọlá kò sẹ́yìn fẹ́ gbowó akẹ́lọ́ kú tẹ́lẹ̀ ni. mo lè kú síbẹ̀ yín bá sọ mo lè kú báyìí báyìí àjọkọ tó ṣe iye mi mo ẹ máa tó báyìí pé ẹ stop manager ẹ sọ pàṣẹtì tẹfẹ gbà lówó ẹ sọ fún mi àfún mi sí gbọ ẹ jọ bójú tó ṣẹlẹ̀ bójú tààtì náà fún mi mind. it's not all about that it's just kí ló tó ju ẹ ní sùúrù owó tá à sọ ìka tó díjú ká tó là five years ti pé ẹ ní that's the policy of the organization mo fi pé ẹ máa ní láti ní sùúrù ṣẹ́jú márùn ṣẹ́jú mélòó lọ ọdún márùn fún pé. Ah! wọ́n tẹ̀lé mi débi ah! wọ́n ti tẹ̀lé mi débi wọ́n tẹ̀lé mi débi wọ́n tẹ̀lé mi débi. afa ah! wà òdìdí màálù kan náà sí ni. àbí afa kí ló ṣẹlẹ̀. ó ti fẹ́rẹ́ dínà. ẹ wọ́n fata sí àwọn ibi tó yẹ ká táwọ̀ ni ṣé kí tẹ́gbọ̀n mi bá dé báyìí owó dé ṣé fàájì lẹ ń ṣe fàájì kọ́ lẹ ń ṣe ìdẹ́gbọ́n mi bá dé owó dé ni. ẹ ẹ̀gbọ́n mi dé owó dé. ẹ̀gbọ́n mi. nọ́mbà wa wọn méjì pé ọgbọ. ìwà mi èèyàn ìwà mi èèyàn. àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ò pé tébù tún ẹ̀. ẹ̀gbọ́n lẹ́kàn set kan lásìkò ìdílé yìí. ẹ̀gbọ́n ó sì kú ilé o ilé gbogbo ẹ̀kọ́ lé ilé ogún fọ́ọ̀tì kì í ẹ̀kọ́ lé ilé ṣé o ṣe forty thousand ẹlẹ́fẹ́ lágbo kan tẹ̀lá sílẹ̀ lẹ̀. ah ẹ̀gbọ́n ewénu lé ewénu kọ́ ọtí bí yẹn e lánàá ẹ wù pọ̀ kéré àdìpọ̀ yìí. ṣé ọ̀hún jẹ́ kó yẹ pé ten thousand ló kó lákàtì nígbà. ah ten thousand báwo ẹ̀gbọ́n ten thousand ẹ̀gbọ́n mo ti wọnú ẹ̀. ah x mi ten pé kí n pè yẹn Mariam ó ń ṣe fàdúrà. Ah! ẹ̀gbọ́n twenty bèèrè lọ́wọ́ mi lọ́wọ́ ilé ni o. kò ní yẹ kò ní yẹ kò ní yẹ à ń bá yín yọ̀ ni orí yín lókun là ń bá yín fọyín káyọ̀ lẹ́yìn ṣé ń bíbá yìí ẹ má ṣe pé o ẹ̀gbọ́n. ìṣòro máa yẹ sún ní o ìka ọmọ ló ṣẹlẹ̀ ọ fún mi contract tẹ́tí pé wọ́n ti wà fún mi ọdún márùn ọdún five years one two three four five six seven eight five days five years. ọ mo fún yín. Ah. àwọn kìlẹ̀ fún ọ̀pẹ̀lọ̀ ọ̀pẹ̀lọ̀ kò sí yíká yíká ìdíkọ̀bọ̀tà ìdíkọ̀bọ̀tà. ayọ ẹ ẹ ẹ ẹ. bàbá ẹ kà ń lé ilẹ̀ ẹ fà ń lé ilẹ̀ kò ń ṣe é jí ká fi fàájì ká fi ìpàdánù rẹ̀ bí ìwọ ní. àṣé lóòótọ́ ni pé nǹkan tí yóò bá gbìn nílé ayé nìyẹn máa ká. Ah! ẹ kú lé o. ẹ káàbọ̀ Peter. ẹ kú lé. báwo ni díẹ̀. Ah, kí ló ṣe tó ń ké. mi ò kéde. Ah, omi kọ́ ni mò ń ni mò ń rí tó ń lé mm, it's nothing okay really i'm fine. Uh, baby mm-hmm. àwọn àgbà ní wọ́n ní iye kan alábàáhùn kò ju méjì lọ kò síyàn méjì tó yẹ kó fẹ́ ọ̀rọ̀ ẹ lọ anything tó bá ń dùn ẹ lọ́kàn ju èmi lọ wá gbọ́ tó bá jẹ́ pé èmi gangan ni mo ṣe nǹkan tó ń dùn ẹ máa dọ̀bálẹ̀ máa bẹ́ẹ̀. no no darling ẹ ṣe mí okay i'm just thinking about some things so it's nothing really so baby love i know you'll be hungry by now and mo tiẹ̀ dáná látàárọ̀ you understand mi ò ń gbọ́n máa tètè dé. Let me quickly go and fetch for you. ebi ebi ibi ti bá wọ ebi ò pa mí fọwọ́ ebi ò fọwọ́ oúnjẹ sílẹ̀ for now ṣórí kan tó ń ṣe gangan òun nìkan tí mi fẹ́ mọ̀ ẹ ìwọ tí mo mọ̀ kọ́ ni mo tọ́ pé ti bá wọnú ilé ó ní bó ṣe máa kí mi tó máa ya mọ́ mi tó máa ṣe everything orí ìjòkó tí mo ti bá ẹ náà ló ṣe wà. baby love there's nothing ah honestly kò sí kankan tó ṣe mí don't worry i'm very fine don't worry. sure. yes love i love you so much. And I love you too. Alright, darling. In that case then, hold on. I'll be right back, okay? I'll be right back. Okay. Later. gbogbo ó kẹsàn ìwà o ohun tá a bá jẹ là ń ṣu ọ̀kẹ́rẹ́ tó jẹ yìí ó fi ṣu wá òwe ìṣu jẹ sọ̀rọ̀ kan mo dún ó jìnnà ẹ̀sán gbogbo. kí ọkọ mi kí lẹ ń ṣe fẹ́ dáná fún spíkà mi. ojú yín fọ́ àti inú adé ọtí inú ẹran àbí kí náà pé ẹ ṣé ojú ẹ fọ́ o ò ríran pé oúnjẹ tí mo fẹ́ sè fún bọ́dà mi lélẹ́yìí wádìí sọ sọ pé tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ alábòsí àbòsí náà ládẹ̀ bá ń bẹ́ẹ̀ àbòsí la bá ń bẹ̀ orí mi tí mò ń dáná sí o tún ya inú ẹbí tó torí bí ilẹ̀kùn abógun dé yẹn n pé táwọn ti tà mí ojú ayé náà dẹ̀ ni gbogbo ẹ̀ ẹ̀rẹ́ ẹlẹ́sẹ̀ dàgbòrú wẹ̀sẹ̀. bó àǹtí bí n pé kí ni mo ṣe fún yín tó fi ń ṣe báyìí fún mi. jẹ́ kúrẹ́ pé má tọ́ ọmọ mi lẹ́nu o má yẹ kí n bínú sí ẹ má yẹ kí n lose temper mi jẹ́ kúrẹ́ pé kí ló tó ń bẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé mo sọ fún yín pé mo fẹ́ dáná fún bróda mi ẹ̀gbọ́n mi ṣèbí gbòmìnira pé ní sweet àti àwọn ni mo fẹ́ dáná fún so kò kò kẹ́ kò kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ó ṣe bọ́ síta. ṣe ṣe wà pa ah, ẹ ti yájú oúnjẹ yín tán ni. Ah, oúnjẹ mi kẹ ọ̀dà mi mà dáná fún oúnjẹ tí mo sè fún bọ́ọ̀dà mi mà ní àtúbàdé láti fi ṣe àrùn kọjẹ. ẹ sí oúnjẹ fẹ́ gbọ́n yín oúnjẹ ni mo fẹ́ ṣe yí ẹ̀wà ló máa ń jẹ lé nìyí nígbà tẹ́ ẹ̀ dẹ̀ dáná látàárọ̀ tẹ̀sùn kalẹ̀ rẹpẹtẹ sílẹ̀ mo dẹ̀ wọ́n pé kí n dáná fún bọ̀dá mi àbí ṣó báàdì ni. but ọkọ mi ni kí ló dé tẹ̀yìn sí oúnjẹ. ọkọ yín bọ̀dá tèmi ni ọ̀wọ̀n dédé láti ibi iṣẹ́ kọ́ máa ń ro oúnjẹ jẹ. ọkọ ìdí mo ṣe ẹ kí nìkan tẹ̀ ń sọ gan-an àtẹ̀wà àti jollof rice àtàwọn àmàlà ṣebí kọ́ ti jẹun ni ah, kò mátà ẹ sùn kalẹ̀ látara ìṣe kọ́kọ́ náà ọmọdé ti ṣe nìyẹn so ẹ lè join wa tó bá fẹ́ join wa. ó máa sọ̀rọ̀ later. lọ́run ṣàánú mi wàhálà lélẹ̀ yìí àbí kí ni gbogbo jàtijàti báyìí nínú ilé ọkọ mi kí ni gbogbo ilé ìbá ìwọ lọ́run kí rè báyìí. àti bíi pé ẹ jọ nítorí ọlọ́run ẹ dáríjì mi ní ìmọ̀kọ́ tí mo ṣe fún yín anything tí ìbàjẹ́ ẹ dáríjì mi ẹ jọ. ìjọ́jú ni ògùn ṣe sọ̀rọ̀. ẹ má bẹ̀ mí o ìyá ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí lẹ́bi ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ ìyàwó ayé ò ní bẹ̀ yín o ayé ò ní bẹ̀ yín o kẹ́ tó kó sínú aṣọ eégún tanátaná. má bẹ̀ mí rẹ aṣọ gbọ́ kó lọ bẹ́lẹ̀ dá ẹ. Ah, ah, ah, ẹ wá wá kí ló ṣẹ̀yìn méjèèjì everyday tẹ̀ ń pariwo láì ṣòrogún kí ló ṣẹlẹ̀. bọ́dà mi ìyàwó yín ni kẹ́ bá sọ̀rọ̀ ìyàwó yín yóò sì tẹ́ gbé wálé ni kẹ́ bá sọ̀rọ̀ torí sì wọ́n kó sínú aṣẹ́gun wọ́n fẹsẹ̀ dagboru sí i wọ́n wá bá mi kíchìn sí pé àwọn fẹ́ dáná oúnjẹ fún yín láì ṣe pójú wọn fọ́ wọn rí pé mo ti ń fọ ẹni tí mo fẹ́ fi pé oúnjẹ fún yín àwọn ni kẹ́ bá sọ̀rọ̀ o. mo fẹ́ dáná fún yín níjà ẹbí kó tẹ̀ bí oúnjẹ mi. <laughs> wọ́n yẹn máa ń ṣe fún mi ò dára. o ní láti tẹ́ kẹ́ yìí sí o mọ̀ pé ẹni tíyàn bá ń bá nọjà nìyàn máa ń wò ìyàn kí ń wo àríwọ ọjà are you getting me tèmi ni kò máa wò. okay then. and eh, o ní láti mo pé àwọn àwọn kan tí èèyàn máa ń pass through nílé ọkọ òun náà ló ń rí àmúmọ́ra títí ẹ̀ òun ló máa jẹ́ kó la obìnrin ẹ̀ What ti yẹn sí i máa not to find out nǹkan you share, ṣẹlẹ̀ tó fi ń ṣe báyìí sí take care of you hmm? kò ní gbàgbọ́ pé mi never disappointed are you getting me. All Right there. please don't always be crying He's always giving me headache. you be love lover right. I <laughs> know you love me. So, Bímpé kí ló tẹ fi change tv yẹn láì gba permission lọ́wọ́ mi kí ló dé now. Ah, ah. ẹ wá gbà mí wetin Musa no go see for gate. so omi ìpè mo ní láti take permission lọ́wọ́ ẹ kí n tó change television ti channel tó bá wù mí nínú ilé brọ́dà mi ah, àbí o ti gbà pé ẹ̀gbọ́n mi ló ra television tí wọ́n jókòó sí tó ń wò ni. sọ̀rọ̀ yìí ni àbí mi kí ni mo ṣe fún yín gangan kí lédè tẹ̀ kí fẹ́ rí ìmí mi láàtọ̀nà o eh? ṣe mi ò kì í fẹ́ rí mi ẹ̀ látàn torí pé mi ẹ̀ ò dáa mi ò kì í fẹ́ rí mi ẹ̀ látàn torí pé kọ́lọ̀ mi ẹ̀ kò dáa ah. mi ò kì í fẹ́ rí mi ẹ̀ látàn torí pé orí mi ẹ̀ kò dáa rárá. jọ dìde mo fẹ́ mo fẹ́ ní ẹsẹ̀ ní kò mi kúrò má jẹ́ kí inú bí mi dìde mo fẹ́ na ẹsẹ̀ nílé bọ́dà mi. àti bí n pé èmi ìmọ̀ rẹ̀ ó ní kó dìde ah òun bo ni bọ́dà mi ti ń yàwó wèrè tán fẹ́ wálé yìí o. Oh irú ìyàwó lórí burúkú wo ni bọ́dà mi wá fẹ́ wá sílé yìí ah! kó sì jáde jàre ó dẹ̀ wá jókòó kalẹ̀ ó ṣe bí èèyàn gidi. jẹ́ fún ní volume fọlákẹ́ wo mo máa kúrò nínú ilé ẹ̀ ni ó ti sú mi mo máa kúrò ni. <laughs> Tinúadé please stop crying orí bíbẹ́ kọ́lọ́gùn orí fífọ́ o ìwọ dẹ̀ ló lọ sọ́yọ̀ tó tọ̀yọ̀ bọ̀ ṣé wàá sì torí pé àbúrò ọkọ ẹ̀ ń fún ẹ ní ó ń fúngun mọ ẹnu lẹ́sìn wàá sọ pé òfin ọkọ ẹ̀ mo fẹ́ leave marriage. èmi ò bá sọ pé ẹkún tó ń sùn yìí kọ́ ni next step I will advise you n pé kó o pe àbúrò ọkọ ẹ̀ you guys should sit together and rub mind together maybe only ní nǹkan tó ń ṣe fún tí ò like. mo ti pè wọ́n severally pé kí lẹ́sẹ̀ tí mo ṣe fún wọn gangan tó fi fara ni mí nínú ilé ọkọ mi àwọn ọkọ máa ṣépè fún mi ṣépè fún mi lójoojúmọ́ ìpè yìí ti pọ̀ jù ìpè yìí pọ̀ ọ̀rẹ́ mi. èpè. nígbà tó ń ṣe pọ́n wá láti jẹ̀bù. tìǹbà Yes sórí nǹkan tó dáa ó ń fẹ́ àdúrà èyí tó dẹ̀kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà èmi ò bá ní pé tó o bá mind kí n fẹ́ ní nọ́mbà pásítọ̀ mi kó pè wọ́n kó explain fún wọn mo mọ̀ pọ́nlọ́n àgbàdúrà ẹ̀ please ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ò ní ìdẹ ilé tó ń sunkún bí ọmọdé. orí mi kò yí sí ọkọ ní mi lára ní. ṣé pẹ̀lẹ́ sọ̀rọ̀ yìí náà ìlọrin. èmi ọlọ́run ṣe é adúpẹ́pẹ́ gbàdúrà wa jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. jésù ẹ̀kẹ́ hallelujah. hallelujah. ẹ̀yin jésù ló go. arábìnrin tinú adé. yes sir. ẹ rí gbogbo nǹkan tẹ̀ ń là kọjá nílé ọkọ yìí gbogbo ogun tó ń jà yín bẹ̀ yìí hmm, gẹ́gẹ́ bá a ṣe fi hàn mí. ẹlẹ́dàá ẹnìkan tẹ́ ẹ ti ṣẹ̀rí. òun ló ń jà o mọ̀ pé mo ṣe èèyàn kan mo ṣe wọ́n mo ṣe ẹlẹ́dàá wọn gan-an ni. mo ṣe wọ́n o pásítọ̀. ẹ wá rí ṣe rí níbi tọ́rọ̀ dédé yìí hmm. ẹni láti lọ bẹ ẹni yẹn ni torí pé ó tilẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ìwọ̀nba nìbínú tiẹ̀ àmọ́ ó ti fi ọ̀rọ̀ yìí tó àwọn kan létí tó dẹ̀ ti pinnu pé àwọn máa gbé ọ̀rọ̀ yìí rù gbagba agbani bí ẹni gbagba ọtí. tán ti wá dúró gẹ́gẹ́ bí agbọràn dùn. àwọn gan-an ló ń ṣokùnfà gbogbo ogun yìí o. àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ohun tí ẹ̀mí ọlọ́run fi yé mi ni pé. tẹ bá ti lè lọ bẹ́ẹ̀ tó dẹ̀ yọnu sí yín tó lóhun tó lanu sọ pé òun dáríjì yín ọ̀rọ̀ yìí ti lójútùú nìyẹn o. ẹni tá à ń sọ yìí sá mi ò rò pọ́ lè dáríjì mi o ah. torí gbogbo àwọn nǹkan tí mo ṣe fún wọn ó burú gan ni o. Mm arábìnrin tinú adé ẹ bá má tún sọ̀rọ̀ lọ sẹ́yìn ṣe bá dúrà láṣẹṣẹ gbà tán yìí ẹ ò ní pé ọlọ́run tó ń fi àṣírí ọ̀rọ̀ hàn ni ẹ mọ̀ pé ọ̀nà ojútùú ẹ ló ń fi hàn nìyẹn you need to have faith in God àbọ̀rọ̀ mi ò yé yín you must have faith in God. ẹ̀yin ò rántí pé bíbélì jẹ́ kó yé wa pé ohunkóhun tá a bá béèrè lọ́wọ́ ọlọ́run òun á ṣe é fún wa. the bible says what things soever ye desire when ye pray believe that you receive them and you shall have them. a ti fi ọ̀rọ̀ yìí síwájú ọlọ́run. èmi nígbàgbọ́ pé tẹ́ ẹ bá lọ bá a tẹ́ ẹ dẹ̀ bẹ́ẹ̀ á gbọ́ pàápàá jùlọ a máa tẹ̀síwájú pẹ̀lú àdúrà ni. torí pé ẹ̀yin lọ lásán a máa fi ọ̀rọ̀ yìí síwájú ọlọ́run. àárọ̀ ẹ̀mí ọlọ́run kí ó lọ síwájú yín débi pé ní nígbà tẹ́ ẹ bá máa fi dọ́dọ̀ ẹ̀ láti bẹ̀ẹ́ ẹ̀mí ọlọ́run á ti bá a sọ̀rọ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé a gbọ́. èmi o. ẹ mọ n ta ṣe báyìí ẹ jẹ́ àtẹ̀síwájú pẹ̀lú àdúrà. okay sir. ẹ kúnlẹ̀. ẹ kúrò jókòó sáà àǹtí ah, ṣe wà pa qua. ló dé tẹ̀ ń kúlẹ̀ fún mi ẹkújọ́ mẹ́ta. ẹrìjì mi mo ṣe mo le ẹlẹ́dàá yín ẹjọ́ máa ah. ẹjọ́. bí èmi náà ṣe rí nìyẹn wọ́n ṣáà insist pé wọ́n láti rẹ̀ pé ó ṣẹ̀. ṣẹ̀mí ó ń ṣẹ̀mí. Ah, mo ṣẹ̀yìn mo ṣẹlẹ́dàá yín ah. bẹ́ẹ̀ ni ẹ sà kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ o. ẹ má jẹ́ ká tanra wa arábìnrin yìí ṣe yìí kódà ó ṣẹlẹ́dàá yín o. ẹ kí ni nǹkan tó ṣe ah. ẹ sọ bí ìyàwó mi ló wà lórí ìjókòó yìí. ẹ rí dájúdájú ó ní ọjọ́ kan tí arábìnrin yìí gba omijé lójú yín tẹ́ bá ronú sí jinlẹ̀ ẹ rántí dáadáa tínú adé gbogbo bó ṣe ń bà mí nínú jẹ́ yìí náà ò ní dùn o tí mi dẹ̀rù bìrù sínú adé tí mi ní kó má nísinmi tí mi ní kó má láyọ̀ ò ní mo jókòó ìdùnnú láyé ilé ọkọ tínú adé tóró òfin mi lọ́kàn balẹ̀ ò ní ní fọkàn balẹ̀ o náà tínú adé ọmọ kò ní tiẹ̀ o ètò ọba nínú jẹ́ tí ò ní jẹ́ kó ní ayọ̀ ó máa pàdé o àǹtí náà ní ibi tó bá pè ní ibùjókòó bá ibi ìbànújẹ́ ló máa jẹ́ fún ẹ o bó ṣe jẹ́ kí n tó jẹ́ kí inú mi dùn yìí òní nísinmi ní òní dùn òní láyọ̀ o òní mọ̀ tó pè láyé pé ẹ̀wọ̀n tí náà dé. ọmọ ìní mi lára ọmọ ìní mi lára èmi èmi kàn inú mi inú mi bàjẹ́ gan lọ́jọ́ yẹn ni mo ṣe sunkún tèmi àmọ́ èmi ti fi ṣí pé bóyá ọmọdé ló ń ṣe wọ́n. táwọn ọmọ bá lọlé ọkọ wọn wọn understand inú mi dẹ̀ dùn ti lọlé ọkọ ń sìn àbí báwo wá ní. èmi ò bínú sí nǹkan tó ń ṣe. èmi kan omi yẹn kàn jábọ́ lójú tèmi èmi kàn fi òbàdújọ́ yẹn tèmi and that was all about. Hmm, ẹ wá rí i ìdí nìyẹn tó fi yẹ kí àwa tí a bá ti bínú tàbí tí nǹkan bá ń dùn wá lọ́kàn a gbọ́dọ̀ kíyèsí irú ọ̀rọ̀ wo ló jáde láti ẹnu wa ní àkókò yẹn torí pé àmọ́rú áńgẹ́lì tó ń kọjá lọ ní wákàtí náà ìmí à ṣàmí ìmí à sì ṣàmí sọ̀rọ̀ lọ́jọ́ yẹn lọ́hùn-ún tí ẹ̀yin ń sunkún ọ̀rọ̀ tó tẹnu yín jáde yẹn áńgẹ́lì tó gbàbẹ̀ kọjá ní wákàtí yẹn àmì ló ṣe sọ̀rọ̀ lọ́jọ́ náà. òun la ẹ̀ fi dà bó ṣe dà yìí kódà ìyà tó rí bẹ́ẹ̀ ó lé nílọ́po mẹ́ta ohun tó ju ti yín rí ilé ọkọ. Ah. bẹ́ẹ̀ ni. èyí ò mọ ìpínlẹ̀. mo ṣe bí bá ṣe sọ yẹn ṣàdárí jí mi. kódà mi bá mi bẹ̀ wọ́n kódà ìjì ah. mi. ìbínú ìlọ́po mẹ́ta. bẹ́ẹ̀ni. Ah. I won't even pray for anyone to experience what I went through. ká má ṣe wàá sọ ìlọ́po mẹ́ta ìyẹn pọ̀ o. no no no tó bá rí ìlọ́po mẹ́ta is fine yes uh, because yeah ó kọ unfortunate pé ó learn in a hard way but it's alright it's okay ẹ kò sasi kò ṣe àbí ẹ gbọ́ pé ìyàwó mi jáde síta ó lọ ṣe oògùn sí ni. àdúgbò lọ́wọ́ ọlọ́run pé ẹ tẹ ìránṣẹ́ síta pé kí tiẹ̀ lè bàjẹ́ àmọ́ ẹ rí bí. tí ẹ kò bá súre fún arábìnrin yìí èyí tó ń ṣẹlẹ̀ sí ní mẹ́ta yẹn kékeré ni o. <laughs> ó dẹ̀ ṣe wà yẹn tẹ́ ẹ bá súre fún. ájò ìtànsọ yìí lọ o ìdí rèé tá a fi máa ń sọ fún àwa òbí àti àwa tá a bá tilẹ̀ sọ pé a wà lẹ́dọ̀ ẹ̀gbọ́n wa lọ́kùnrin tó dẹ̀ ti fẹ́yàwó a gbọ́dọ̀ kíyè sára bá a ṣe ń ṣe ìyàwó yẹn torí pé ìyàwó yẹn náà ẹ̀ẹ́dá kan ló dà a máa gùn wọ́n gàṣàgàṣà bíi pé wọ́n já mọ́ nǹkan kan a máa wò pé ẹnìkan ò dẹ̀jẹ̀ láwọn náà lórí a máa sọ̀rọ̀ sí wọn tàbí ká tilẹ̀ máa hu àwọn ìwà kan sí wọn tó máa máa mú wọn ronú ibi tí wọ́n ti jáde wá láà máa gbàgbé. òun náà lẹ́lẹ́dà tiẹ̀. owó ìjọ tó yọ lọ́run àìní tàrúwọ̀ ẹ̀ bá mi súre fún jọ ṣàánú mi. ẹ pẹ̀lẹ́ èyí náà ẹ máa ṣọ́ra ẹni tó fẹ́ yẹn ẹ zìpù ẹ̀ díẹ̀. gbogbo èyí tó ń sọ yìí ló jẹ́ kó hàn pé òun bínú ó kàn ń sọ pé òun bínú bọ́ ìsókè ìjọ tó yọ lọ́run nígbà tó ti ń sọ̀rọ̀ sí báyìí <laughs> ó bínú mi ì tẹ̀ wá bínú mọ́. ẹ jẹ́ ká máa rántí pé. pé bíbélì jẹ́ kó yé wa pé àwa lè bínú ṣùgbọ́n a kò gbọ́dọ̀ ṣẹ̀ a kò sì gbọ́dọ̀ jẹ́ kí oòrùn. kó wọ̀ wá ìbínú wa bẹ́ẹ̀ ni sà. ẹ jọ̀wọ́ ẹ fọwọ́ ẹ dáríjì wọn kí ẹ dẹ̀ súre fún wọn. jọ súre fún jọ. ẹ̀mí dààmú lọ́kọ̀ọ́ ẹ ní rí wàhálà o lágbára ẹlẹ́dàá mi báyìí ọlọ́run ò ní jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ rí nǹkan tó máa gbé yín kó ilé ọkọ dẹ́kun tẹ́ máa padà wá sílé ọkọ ti tèmi lágbára ọlọ́run àfi kẹ́ wá kí wa lásán ẹ̀dẹ̀ padà ń jọ yẹn náà. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé olúwa lọ́wọ́ àdúrà bàbá ní orúkọ jésù. bó ṣe rè wàá bá o bó dẹ̀ ṣe rè. ológo ló lérè o gbogbo apáta la ó kẹsàn ìwà o ohun tá a bá jẹ là ń ṣu ọ̀kẹ́rẹ́ tó jẹ yìí ó fi ṣu á òwe èbù iṣu jẹ sọ̀rọ̀ pàmòdù ó jìnnà ẹ̀sán kò ó ti di dandan ẹ̀sán wákẹ́. ẹ̀sán wákẹ́. my body.